nation ohun tí wọ́n ń sọ ni pé yorùbá nation làwọn fẹ́ wọ́n kù yorùbá nation náà yorùbá nation náà àwọn ọlọ́pàá dúró wọ́n ṣiṣẹ́ wọn inú wa dùn àjà àta gbogbo wọn náà lẹ́rìí ọ̀rẹ́ wọn ní gbogbo ọlọ́pàá kò sí ìta. àmì ah, bí láti gbòó dáṣẹ àwọn afúnra wa ti tó fúnra wa àwọn láti fúnra wa everybody na ìgbòho nǹkan jù náà. àtẹ́bí kíkọ̀ àtẹ́bí kíkọ̀ ní kíkọ̀ ó fẹ́ wá àwa tá a wá ń bí àwa náà ti tó láti ṣe àti àwọn ọlọ́pàá. kọmíṣánná pólísì wà ń bí ẹ̀wò kọmíṣánná pólísì wà ń bí báyìí báyìí bí ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn jọ̀ẹ́jọ̀ẹ́jọ̀ àwọn ah, kan máa rí wa. bàbá ògbóni àbáláyé èmi bàbá ògbóni àbáláyé àdẹ̀gbẹ́ ìjà òyìnbó àlejò ìlú ọ̀la